iná ẹ̀lẹ́ńtíríìkì ń lọ lójijì ni Buhari bá bínú kò níbi ètò ìpolongo ìbò Tinubu ohun tí ààrẹ wa Muhammadu Buhari àti ìpìmọ̀ ìpolongo ìbò fún olùdíje fúnpò ààrẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu retí kọ́ ni wọ́n bá nílùú Bauchi lásìkò tí wọ́n lọ ṣe rálì níbẹ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ kẹtàlélógún oṣù kìíní yìí iná mọ̀nàmọ́ná ṣe mọ̀nàmọ́ná lásìkò tí ètò náà ń lọ lọ́wọ́ kínní náà sì dojú ìpolongo àti ayẹyẹ náà rú débi pé níṣe ni Buhari àti ikọ̀ rẹ̀ yára fi pápá ìṣeré náà sílẹ̀ láì sọ̀rọ̀ tó fẹ́ sọ àkọlùkọgbà gidi ló sì wáyé ètò ọ̀hún tó wáyé ní pápá ìṣeré ńlá Tafawa Balewa Stadium nílùú Bauchi ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣètò rẹ̀ láti ọjọ́ Sunday tí ayẹyẹ náà kù ọ̀la ni wọ́n ti ṣe pápá ìṣeré náà lọ́ṣọ̀ọ́ pẹ̀lú bí ìrètí ṣe wà pé ó ṣeé ṣe kí ààrẹ Buhari bá wọn lálejò gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ní nǹkan bíi aago mẹ́wàá kọjú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni bàálù agbérapá tó gbé Buhari àti ikọ̀ rẹ̀ wá síbi ayẹyẹ náà balẹ̀ sí pápákọ̀ òfurufú kan nítòsí pápá ìṣeré ọ̀hún gẹ́gẹ́ bí àṣà gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ló lọ kí i káàbọ̀ láì fi ti ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n wà ṣe àwọn èrò rẹpẹtẹ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ APC àtàwọn alátìlẹyìn wọn títí kan àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú náà sì ti wà níkàlẹ̀ wọ́n ń kọrin lóríṣìíríṣìí wọ́n sì ń sọ̀rọ̀ ìgbọ́kànlé nípa ètò ìdìbò tó ń bọ̀ ọ̀hún láti pápákọ̀ òfurufú náà ni Buhari ti kọ́wọ́ rìn lọ sí ààfin emir ìlú Bauchi dókítà Rilwan Adamu láti ṣe baba kẹ́ẹ̀pẹ́ sí i ni wọ́n bá kọrí sí pápá ìṣeré Tafawa Balewa ọ̀hún níbi tí ayẹyẹ náà ti gbojì gan gidi ohun tó wà lákọọ́lẹ̀ àti gẹ́gẹ́ bí ìṣe wọn ni kí Buhari fojú àwọn olùdíje fún onírúurú ipò lábẹ́ àsíá ẹgbẹ́ wọn hàn kó sì fa àsíá ẹgbẹ́ náà lé àwọn bíi gómìnà àtàwọn kọ̀ọ̀kan lọ́wọ́ kó tó rí kọjá sí ìpínlẹ̀ èkó tí wọ́n ti ń retí ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ àkànṣe pàtàkì kan àmọ́ gẹ́rẹ́ tí alága àpapọ̀ ẹgbẹ́ apc gorí pèpele láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kó sì pe buhari sókè níṣe ni iná mọ̀nàmọ́ná kú pi tí ẹ̀rọ abúgbẹ̀mù tí wọ́n ń lò sì dáṣẹ́ sílẹ̀ eré ni àwàdà ni gbogbo ìsapá láti mú káwọn ẹ̀rọ náà ṣiṣẹ́ ló já sí pàbó bó ṣe ń tàn ló ń kú ó sì ṣe bẹ́ẹ̀ tó bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin lójú ẹsẹ̀ ni Buhari àtàwọn tó tẹ̀lé bẹ̀rẹ̀ sí tò lọ́wọ̀ọ̀wọ́ jáde ní pápá ìṣeré náà ojú wọn kò sì mú ẹ̀rín lọ́wọ́ nítorí ìjákulẹ̀ tó wáyé ọ̀hún ibẹ̀ ni wọ́n gbà kọjá sípínlẹ̀ Èkó ọ̀rọ̀ náà dá làásìgbò gidi àti àkọlùkọgbà sílẹ̀ níṣẹ́ làwọn adarí ètò náà bẹ̀rẹ̀ sí sáré àsádìgbò lura wọn láti yanjú ìpèníjà ọ̀hún ṣùgbọ́n kò ṣiṣẹ́ faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online